أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فهو المهتد ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله اللهم صل وسلم وزد وبارك على نبيك الكريم وعلى آله وصحبه أجمعين عباد الله اعلموا أن خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عظني الله من عظني الله وإياكم منه تذكرون أننا في خطبنا الماضية كنا نتحدث عما يتعلق بظهور الفتن وما ظهرت من علاماتها وصفاتها التي تعين العاقل من معرفة هذه الفتن والقوة على توقيها والنجاة منها وقد سبق أن تطرقنا حديثا إلى سبيل من سبل السلامة من الفتن إذا وقعت في الأمة ذكرنا أن تجفيف منابع الفتن وسدت ذرائعها وحسم عوائلها والأخذ على أيدي سفهاءها سبيل من من سبل السلامة من الفتن وكذلك الحذر من الشر قبل وقوع في الشر باب من أبواب الخير وباب من أبواب السلامة من الفتن قد ثبت مما روي عن حذيفة بن يمان رضي الله تعالى عنهما قال كان كان الناس يسألون الرسول الله صلى الله عليه وسلم عن الخير وكنت أسأله عن الشر أسأله عن الشر مخافة أن يدركني فقلت يا رسول الله إنا كنا في الجاهلية وشر فجاءنا الله بهذا الخير فهل بعد هذا الخير شر قال نعم فقلت هل بعد ذلك الشر من خير قال نعم وفيه دخل قلت ومن دخله قال قوم يستنون بغير سنتي ويهدون بغير هدي تعرف منهم وتنكر فقلت هل بادل لخير من شر قال نعم دعاة على أبواب جهنم من أجابهم إليها قذفوه فيها فقلت يا رسول الله صفهم لنا فقال نعم قوم من جلدتنا ويتكلمون بألسنتنا <clears throat> فقلت فإن لم تكن لهم جماعة ولا إمام قال فاعتزل تلك الفرق كلها <coughs> ولو أن تحض على أصل شجرة حتى يدري يدركك الموت وأنت على ذلك والثالث من هذه السبل لزوم العلماء عند الفتن فالفتن كقطع الليل المظلم السار فيه على شفاك هلك السار فيه على شفا هلكة إن لم يقماه نور الإيمان والعلم الذي يكشف على ويباجن سبل النجاة منها وهو القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم قد جاءكم بصائر من ربكم فمن أبصر فلنفسه ومن عمى فعليها وما أنا عليكم بحفيظ بارك الله لي ولكم في القرآن الحكيم ونفعني الله وإياكم لما فيه من الذكر أقول ما تسمعون أستغفر الله العلي الجليل لي ولكم من جميع الذنوب والخطايا فاستغفروه إنه هو الغفور الرحيم Thank you. الحمد لله الحمد لله تعظيما لشانه والشكر له على توفيقه وامتنانه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أدعوكم ولم وبوا جماعة نية وقوزاز الحمد لله الحمد لله رب العالمين أدعوكم الله lọ́jọ́ ìjẹjọ́ òun là ń fi kútúbà wa ti jẹjọ́ fi ṣe ọpẹ́ fọlọ́hun látara àánú rẹ̀ àti ààbò rẹ̀ lórí wa èyí tí kò sí ọjọ́ ìjẹrìnlá ní ọjọ́ fìtínà kò sí ní ọjọ́ ìdààmú fún wa a tún fi ọpẹ́ náà àtún fi lérí ara wọn lọ́dọ̀ rẹ̀ ọlọ́run bí ọba tó rí báyẹn náà sí ẹ̀yìn ọjọ́ ìjẹrìnlá tí wọ́n tó fi wú fìtínà jáde kò sí ta fẹ́ ṣe èyí tó tún kù tí wọ́n tún ní àtúnkò má lọ́la yìí ọlọ́run àfi tóbi rẹ̀ àfi bì ọ́ mọ́sẹ̀ lókùnfà fìtínà fún ọ bó ṣe ti ọjọ́ jẹrìnlá tó ṣe nírọ̀rùn tó fi ṣokùnfà fìtínà ọ̀la náà àti gbogbo ọjọ́ ayé wa má ní fìtínà fún wa ọ̀la àti tóbi rẹ̀ ọlọ́run abẹ́ abáǹkọ̀kan bá wa tí àwọn sọ lọ́ọ̀bọ̀ ká tó fi útúbà ti jẹjọ ṣèdúpẹ́ à ń júwa níwé àwọn ojúpọ̀nà tí èèyàn bí ayé bá ti jẹ kan fìtínà torí tó bá di kẹ́yà ayé tọ́lọ́wọ̀ láyé lò máa ayé ọjẹ wọ́n jẹ kan fìtínà ọlọ́run bàbá ti wò ó àrífáyé ti jẹ kan fìtínà báyìí gbogbo ń ọ̀fẹ́ òun lọ gba orí ilẹ̀ ayé kan ìwà àbàjẹ́ ó ti bẹ́wà alùkọ́ bí tó alẹ́ tí nìyí kàlùkọ́ọ̀bì jàánà jẹ́mùrà ẹni bá lówó di ẹ̀sìn wọn mú lónìí ó ẹni tó di ògùn náà mú ojú táwọn èèyàn ó fi máa wo gan ojú tí ọ̀dá ni ṣùgbọ́n ni tí ó bá sí òun ni wọ́n kà kún bẹ́lẹ̀ rí bẹ́ẹ̀ à ń tá a lè tọ̀ tá a fi lè là kó níbi àwọn fìtínà táyé kó sínú lónìí bá a bá fọkàn bá lọ àti júwe ọ̀nà àti júwa níwe ọ̀nà kan gbogbo ọba tí èèyàn bá rìn lójú ọ̀nà àti tilẹ̀kùn mọ́ fìtínà irin tí àti lànà fìtínà ni àwọn ọ̀jọ̀gbọ́n wọn ni alfitnatu naima wa wailun liman haiqaba wọ́n ní bìtínà táwọn wò yẹn jẹ́jẹ́ ní máa ń sun rẹ̀ ọmọ ń sùn ni ṣùgbọ́n gbogbo ẹni ọba jí yóò rí wípé gbé ìdààmú lòun jí gbogbo ọgbà tí èèyàn bá wọ́n tilẹ̀kùn mọ́ fìtínà tí ó fìtínà ọ̀sẹ̀lẹ̀ ni gbogbo ohun tó bá lè mùsùlùmí máa ti náà ní mùsùlùmí ẹ jẹ́ fatan mùsùlùmí ẹ jẹ́ ni tí máa sílẹ̀kùn dàmú mùsùlùmí ẹ sílẹ̀kùn fìtínà láwùjọ mùsùlùmí máa ń jẹ́ ẹni tí máa ti ilẹ̀kùn fìtínà ni gbogbo ọ̀nà tó bá gbà ní pé fìtínà ó ṣẹlẹ̀ mùsùlùmí ó tilẹ̀kùn ẹ̀ bọ́lọ̀ ń ṣe dá aṣíwájú ẹ̀dá níbuwa Muhammad yẹn olùpẹ̀pẹ̀ àlàáfíà ni nígbà tí wọ́n gbé bí olùpèsè àlàáfíà ni kódà ńgbà tí tó wà lẹ́ni tí mú ọmú lọ olùpèsè àlàáfíà ni àwọn tí ànábì bá mú mí pọ̀ tẹ́ bá mú mú pọ̀ Rasul sallallahu alaihi wasallam ẹ̀gbẹ́ kan oṣo ní àyà àyà títí mọ́mú olùpèsè ànábì tí mọ́ mú ẹgbẹ́ kejì ànábì ọgbà wípé ti ti ọmọ ìyá ọ̀run táwọn ẹjọ́ mú mú pọ̀nù àti inú gbínísí lọ́lọ́run ti pé lójíṣẹ́ àlàáfíà tí kèéfẹ́ fìtínà kèéfẹ́ dàmú ẹni abọ́pẹ́ mùsùlùmí gidi kèéwà wàhálà kèéfà wàhálà gbogbo ọgbà tí èèyàn bá ń ṣiṣẹ́ àti tilẹ̀kùn fìtínà a lè sọ pé ó ń sin gangan òun ní sílẹ̀kùn àlàáfíà òun lọ́lọ́run subhanahu wa ta'ala òun ló fi gbà nínú ló fi sọ́nú ọ̀rọ̀ ẹ̀ pé gbogbo èèyàn tó bá wá jẹ́ pọ́hun ló ṣokùnfà tí mùmínì fi bọ́ọ̀nù fìtínà torí mùsùlùmí èjò ń fìtínà ọlọ́run tún fàdéhùn náà já ànámọ̀fẹ́ni tó ṣokùnfà fìtínà fún mùmínì ó mẹ́ fún múmi ní ẹjọ́ pàtàkì kèéjọ́ níbi sínà ọlọ́rin alladhina fatanu lil mu'minin wal mu'minat ọlọ́rin gbogbo ẹni ó sílẹ̀ kò fi sínà alẹ̀ fún múmi ní lọ́kùnrin àti lóbìnrin thumma lam yatubu tí wọ́n bá lọ túbá ọlọ́rin falahum azabu jahannam iná jónijóni ọlọ́run níbẹ̀ lòun ó fi wọ́n sí nínú orin iṣẹ́ tàá tí fi láàánú fìtínà láyé bá ń sẹ̀mí inú fìtínà bí wọ́n ti ṣe lónìí òun ní kéèyàn máa sọ́ra nínú n'i kú kéèyàn máa sọ́ra kó lójúpọ̀nà aburú ìyẹn ni pé kọ́ ọmọ ọmọ pé oléyìí aburú lọ́fà kọ̀ sápò mẹ́ ní ẹbí fẹ́ kí mùsùlùmí ọ̀dà aburú mà ọgbọ́dọ̀ fún mùsùlùmí láwọn àwọn ọmọlẹ́ àwọn ọ̀dámà mùsùlùmí dáàmà ọmọ da mùsùlùmí dá ohun tó jẹ́ fìtínà ọ̀dámà eléyìí fìtínà ni torí tó ọba dáàmà lóòní kónú rẹ̀ lóòní rọ́lùú ṣùgbọ́n tó ọ̀bá dá fìtínà mà tó fi kọ́nu fìtínà òní mà ọmọ rò fojú ọ̀nà náà ni mùsùlùmí máa ń jẹ́ kẹ́yìí sùn fọ́tọ̀n mùsùlùmí ẹ̀kọ́ ọmọ jẹ́ ni tọ́gbọ́n tí ó mọ ń tó lè kó sínú ìdààmú yóò dá tó lè kó sínú wàhálà gbogbo tó lè ṣokùnfà wàhálà fún mùsùlùmí ó jìnà sí aṣíwájú wa òṣèlú bọ́tùmù ni yamá ọlọ́mbá ni yọ́nú sí i àti bàbá ẹ̀ kọ́sọ̀ wa náà lẹ́ni yọ́nú ọlọ́run èèyàn yẹ̀sàlúnà rasulallá yánilẹ̀ kẹ́yìr ohun tó bá dáa ní ọmọ bàdẹ́bì léèrè ó ní wà kúntù alùwà aburú ni mọ̀mọ́ ń bi léèrè ohun tí ó bàjẹ́ aburú ni mọ̀mọ́ ń béèrè lọ́dọ̀ àdáni ó ní èèyàn ohun tó jóore tó jóore òní wọ́n máa bí ṣùgbọ́n tẹ́ ní ọba bẹ̀rẹ̀ nǹkan lọ́dọ̀ ẹ̀ ohun tó lè jẹ́ fìtínà tó lè jà burú òní mọ̀ máa bí kí ló dé ó ní màkà afẹ́tẹ́ni ayùdìrí ka ni torí mọ̀ ń bẹ̀rù ìmọ̀bẹ́ni ìmí ogun a lè wà lásìkò yìí sí pẹ̀lánàbì kọ́mọ́ sí fìtínà kọ́mọ́ sí dààmú tẹ́mi ìmí bá wáàgùn tí mo bọ́ sásìkò fìtínà bó ní ṣe dàmà tí ì ní èmi máa ń béèrè kí ni tí ó jẹ́ fìtínà níkẹyìn ayé mọ̀mọ́ bà náàbì léèrè gbogbo èyẹ máa ń bèèrè oore lọ́wọ́ ẹni ìtínà lèmi máa ń bèèrè kí ló dé màkàbọ̀tà ní ayùdírí kàní kọ́ mọ̀ jẹ́ pé yọ́ bà mí láyé ìbá wa kó omi rẹ̀ fọkúntù oníjọ́kẹ́ mọ́ sọ bá náàbì pé yá Rasulullah ìrẹ́ ànábì inna kunna fi jahiliyyati wa nígbà tá a wà nígbà tí islam èdè tá a wà nígbà ìmọ̀kan akúfọ́ aburú a ti dáburú mà fẹjẹ́ anàlọ́wù bí ha zọlẹ̀fẹ́ orí tọ́lọ wá ṣe wá òun ni dídé rẹ tó fi mú orí ìwá fún wa ó mú fọyàbalẹ̀ wá gbogbo tí ń jẹ́ fìtínà tí ó sí fọyàbalẹ̀ nígbà tó dé ìfọyàbalẹ̀ dé fahal bá da hadal khair shar sílẹ̀ yìí dáadáa lọ́dọ̀ rí ànábì yìí ìjà burúkú ó tún délé yẹn bí ṣé dáadáa la yóò máa lò lọ ìrí ànábì tí ní sí pákálẹ́kẹ́ nítorí wá wa. síbẹ̀ náà láyé ọmọ ọlọ́lọ́ ilé òjíṣẹ́ ọlọ́ àbí aburú yóò tún wá lẹ́yìn dáadáa yìí kọ́ọ̀d ọlọ́dẹ̀bí sọ fún mi pé náà lẹ́yìn dáadáa tẹ́ ń lò lọ lónìí aburú ń bọ̀ aburú ọwà wọ́n ni mo tún wá bí lẹ́rẹ̀ pé alibáàdẹ̀ dẹ́ẹ̀lì kẹsàn mìíràn sí lẹ́yìn aburú tó ní pọ̀ yẹn ìjẹ́ lórí ó tún wá lẹ́yìn ẹ̀dùn kọ́ọ̀lù ọlá náà fi sọ fún mi pé náà oore ó wà lẹ́yìn ẹ̀ ṣùgbọ́n nù oore ń fi ìdáhàdì dáhàdì ó wà mẹ́ Allahu ìgbà làálò yóò ó ní aburú tí mo ní ó ìgbà míì tún bọ̀ tó yọ wà ìyẹn ni wípé tí ojú ọ̀nà mi yìí tí mo tọ́ sí tí ó tún hàn ṣùgbọ́n láti kó olówó àbà níbi léèrè pé wọ́n mẹ́ta nù nígbò tí lóore ń bọ̀ lẹ́yìn aburú tí ó dé lẹ́yìn tiẹ̀ yìí kí wọ́n á tún ní dáhánù ẹ̀ dáhánù ni wípé bí ìgbà tí àsáwọ̀ nǹkan míì tí kèé ṣe dáadáa tí ó wọnú dáadáa nígbò tí ní dáadáa ń bọ̀ lẹ́yìn aburú tí ó dé lẹ́yìn tó mú wá yìí kí wọ́n tún ní dáhánù kí tún ní àsáwọ̀ aburú tí ó wọnú ẹ̀ Aa ah, láwọn kan wà nú wọn nínú àwọn tí wọ́n máa wípójú ọ̀nà àmì àwọn ń tọ̀ kalmon ẹ máa báwọn èèyàn kápàdé yẹsẹ̀núnà wọ́n máa báwọn tójú ọ̀nà súnà súnà tó gbogbo tí wọ́n pè súnà yìí kèsè súnà tì ní ànábì tí wọ́n máa polówó ẹ̀ wẹ̀yẹ̀ wọ́n máa wípé àwọn ń bí géèrè tí kèé ìtọ́sọ́nà tèmi ànẹ́bì gẹ́gẹ́ òun ni wọ́n lò tààrífù minhum tààrífù minhum ọmọ adámà nínú wọn bí ẹni tó ní ẹni tí ń sojú ọ̀nà ṣùgbọ́n gbọ́ ọba yẹ̀wò tó ń kè rẹ̀ náà máa wípé eléyìí sojú ọ̀nà òṣèlú tí mo tún sọ fánàbí pé alìbáàdà dáàlì kàlàkẹ́ mìṣàn lẹ́yìn dáadáa tó wí sàbùrú tún bọ̀ mí kọ́ọ̀l anábì ní anábì tún sọ fún pé náà ó lẹ́yìn dáadáa tí mo lásàwọ̀ ọ̀bùrú bẹ́ẹ̀ yìí aburú tún bọ̀ lẹ́yìn ẹ̀ kí wá ní ọbì náà ní duas àwọn kẹtọ́ bá bì kẹyìn ayé wọ́n ó di olùpèpè tí wọ́n máa pèpè wọ́n dò níwàásí wọ́n dì máàmù wọ́n dàtájú ṣùgbọ́n gbóbi tí wọ́n máa pè èèyàn lọ ala àbúwádìí jahanna ojú ọ̀nà jahannama òní wọ́n máa pàwọn èèyàn lọ du'atun ala àbúwábí jahanna ojú ọ̀nà jahannama ni wọ́n máa pàwọn èèyàn lọ man ajabahum ilayha gbogbo ẹni tó bá dá wọn lóhùn irú àwọn olùpẹ̀pẹ̀ wọ̀nyí kọ́tà fi ha inú nàìjà ànámà ni wọ́n sọ sí. fakultu ó ní mo wá sọ pé ya Rasulullah irú òtítí ọlọ́run sífù ohun ròyìn wọn fún wa bóò nírú àwọn olùpẹ̀pẹ̀ sójú ànájà ànámà yóò ṣe ní sẹ́dúgbò òṣèlú àwọn obìnrin lọ́dọ̀ ó ní wọn fún wa sọ wípé ìròyìn wọn èèyàn kan ni wọ́n ní àwọ̀ ara wa yìí náà òní ọwọ́ ara lára wọn wọ́n yẹ kẹkẹ lamúnà bí alìsìnẹ́sìnà wa ọ̀rọ̀ tá ń sọ làwọn náà máa sọ ó ní mo wá sọ fún ànábì pé fọ́mọ̀ tẹ́ra ilé ànábì sẹ́wọ̀n gbọ́ ọ̀rọ̀ ó máa ń aburú torí tọ́ba báwọn láyé ọwọ́ sọ bá nàbí péré ànábì ìfọmọtara ìní àdìrákà ní dáàrí kí lọ fẹ́ sọ fún mi tẹ́lẹ̀ mi bá gùn tírú àsìkò yẹn bá bá mi láyé kí ni kí n ṣe ọlọ́dẹ̀bí sọ fún pé tálísùmù jàmbá àtàlẹ̀ mùsùlùmí àkójọpọ̀ àwọn mùsùlùmí tí wọ́n wà lójú ọ̀nà tí ànábì mú lọ wọ ìmáàmì ẹ̀ àtàsíwájú wọn tí wọ́n dúró lójú ọ̀nà tọ́lọ́ àwọn ni kò dúró sí kúrútù ó ní mo tún wá sọ fún ànábì fàyín lamtẹ́kùn láwọn jàmá tí mo bá wá báwọn èèyàn yìí pàdé tí wọn ò ní jàmá wọ́n la ìmọ̀ tí wọn àlásáájú kí ni kí n ṣe ní là á gbogbo àwọn olùpẹ̀pẹ̀ tí mo sọ pé wọ́n máa pè yàn sójú ọ̀nà já ànámà yìí mọ́ ni kàkà sínú wọn kódà wọn àǹtà àpọ̀ ala asìlì shajara baba àmọ́rí gbígbé duko dìyín mọ́ gbòǹgbò jíjọ kó dúró lábẹ́ ẹbí àti àtòdòrí kalimau tí kò fi wá pa ọ́ ibẹ̀ ni odó sí mọ́ fòmẹ̀ mọ́ lọ pẹ̀lú àwọn tí wọ́n máa pépè lọ sójú ọ̀nà ajá àná màfìtínà kan nìyẹn nínú fítàn tí yọ ọbẹ̀ dà láyé bó bàtẹ́ èèyàn bá wá lójú ọ̀nà kọ́dá burú yìí máa gbogbo kẹ́kẹ́ èèyàn rọ́ tẹ̀lé kìí ṣe gbogbo òpè táyé ń pè lónìí òun lè èèyàn máa tẹ̀lé ó gbéríra rẹ̀ wò ó ṣé kìí ṣe ìpè tí wọ́n ń pè ní lọ sójú ọ̀nà já ànámà òun ní pé yìí torí tó bá di kẹyìn ayé àwọn tí ó pọ̀ láyé ni dùá tún àlà àbúwá bi jahannam àwọn tí wọ́n máa pe àwọn èèyàn lọ ọ̀nà já ànámà ọlọ́mọ sàlẹ̀ ìsànù wa irinṣẹ́ kẹta táà lè lò káàfìlà kó onú fìtínà fìtínà ìkẹyàyé tààtì wànú ẹ̀yí ọlọ́mọ́sàlá ìlàwá ó nílù zúúmù lè rúlẹ́mà indal fitan tọba ti fi gbà tí fìtínà gbáyé kan bó ṣe gbá yìí wọ́n ní a máa jìnà sáwọn àfá òtọ́ àwọn àfá òdodo nítorí pé fìtínà tọba di kẹyàyé òkun rẹ̀ yóò kùn bíríbírí bí òkòkò òru ni gbogbo ẹni tó bá lóun ọmọ rìn bẹ̀ ìgbà tí èèyàn ń rìn létí ọgún tí ọmọ bẹ̀rù kọ́ máa jà sínú ẹni bẹ́yìn ọ̀bá wá ní ìmọ́lẹ̀ nínú gbàgbọ́ tó jíndò àti mà tí ọmọ sípayá àwọn tí wọ́n ń pèpè lọ́nu ànámà fúnyà tí èèyàn náà ó fi máa tẹ̀lé ẹni tí mú lọ́nu ànámà kò ní mà ó fi dọ̀rọ̀ yàn kéèyàn súnmọ́ wọn tí wọ́n ní ìmọ̀ lójú ọ̀nà ẹ̀sìn yìí dúdúdúdú ká sì máa béèrè gbogbo nǹkan tí a bá fẹ́ ṣe lọ́dọ̀ wọn kí wọ́n ṣàlàyé ojú ọ̀nà káfílà kó o níbi fìtínà tọ̀rọ̀ náà ó ti kẹwàá pẹ̀lú alukur'an ọlọ́run ní kọjá akùn bàtọ̀ ìrùmí rọ̀bíkùn ọlọ́run ní tẹ́ fi máa ríran tẹ́ bá fẹ́ jẹ́ tẹ́ fẹ́ bọ́ kòtò ọlọ́run ti dé wá báyìí àti fún yín tí ń sàlù ni absora ẹni bá fi ìmọ́lẹ̀ tí ó fi jápò tó já ànámà tí gbogbo àwọn olùpẹ̀pẹ̀ rẹ̀ ṣe ń fẹ́ ayé sí yìí ọlọ́ọ̀ni falẹ̀ náà fi ó fún ní o ọlọ́ọ̀ni wọ́mọ̀ ni ẹni bá wá tó rí ìpè tí wọ́n ń pè tó fi lọ tira rẹ̀ sínú náà já ànámà ọlọ́run níyà rẹ̀ òun náà ni ó jẹ́ wa ma ana alaykum bi hafizin ọlọ́run lẹ́nu èmi ànábì wa ma ana alaykum bi hafizin fún ọ̀ràn mi pé kí n máa sọ yín káàkiri wọ́n mi pé máa sọ yín kiri ó fẹ́ pẹ́ ní ọba ríra pẹ̀lú malé alukur'an tó fi ń pẹ̀lú tí ń ṣe wípé bó ti orí ó gùn ní lọ pàdé ọlọ́run àríjẹ ní àríjẹ ọjọ́ kan bọ̀ ká lọ pàdé ọlọ́run ọwọ́ ń sọ́ra pẹ̀lú fìtínà ó ń fi ìmọ́lẹ̀ ẹ̀tọ́ ọlọ́run ó fi ń tẹ̀ ríran ọlọ́run lórí ran fúnra ẹni o ẹni tó bá sì jẹ́ pórí ìfọ́ lójú òun náà ló dúró sí fún àlẹ́yà ọlọ́run níyà díẹ̀ òun náà ni ó jẹ́ rí anábì sọ fún wa pé máa ana alaykum bí àfihàn rin. rán mi pé kí wọ́n máa sọ yín ọlọ́run kó ṣàánú wa àwọn àlùfáà tí ń jẹ́ rọ̀pà nìyú àwọn olùré ní olùtú ní níwé ọ̀nà àmà tá a fi rí ojúrere ọlọ́run láyé àtàlìkìyàmà kàtàfíìnà ti nù wọ́n dàbí ọkọ̀ ànábì Nóà ní bí ọkọ̀ ànábì Nóà òun làwọn àfẹ́ẹ̀sìn òdodo òun ni wọ́n rí máa ń fa rọ́kàùn ẹni bá ní òun ò ní tẹ̀lé wàhálàfàhùn ọlọ́wọ́ ní bá wọn lọ kánà mílẹ̀ ní mùgìrìkì èèyàn kan bara rẹ̀ nínú ẹni tó tẹ̀rì sínú odò bí ọmọ ọmọ ọmọ sínú omi nígbà olówó ní wọ ọkọ̀ omi bàbá rẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó bá mú àwọn àlùfáà ẹ̀sìn tí wọ́n àbí mo ẹni tí ò ṣe bá ṣe tí ò mú lálásùn mẹ́ẹ̀ ó ń tọ̀ wọ́n bara rẹ̀ nínú ọ̀gbun omi wal ulama torí pé àwọn àfẹ́sìn tí wọ́n ń júwe tọ́lọ́ fún wa wọ́n sọ bí olùmúmà àwọn làtùpà àdìwúmọ̀ yìí àwọn ní àtùpà àdìwúmọ̀ yìí fọ̀húnmù ladina yu'allimuna an-nasa dinahum wọn ọ̀rẹ́ wọn sẹ́ méjì ju wọn máa fi ẹ̀sìn yìí wọn máa fi mọ̀ wá lọ wa yubayyinuna lahum kayfa yu'adduna al-fara'id wọ́n máa ṣàlàyé fún wa àwọn tó jọra yàn nínú ẹ̀sìn wa báwo láti ṣe wa kayfa yajtanibuna al-muharramat gbogbo tọ́lọ́wọ̀n ọ̀fẹ́ tó ṣe báwo láti jìnà sí iṣẹ́ àwọn àfáà nìyẹn wa ya'murunahum bit-ta'awun 'ala al-birri wọ́n sì máa pàwọ́ lọ́sẹ̀ báwo láti máa fọwọ́sowọ́ lórí dáadáa àti bẹ̀rù ọlọ́run wa yuhadhdhirunahum wàlùdùwà wọ́n máa kọ fún wa ká má máa bára wa ṣe lórí ìgbógun tirẹ̀ ni àti bàbá ẹni ṣe ọ̀tá wọ́n ìdá máa ta ní ulama ta ayyara nas tí ikú bá ti ń pa àwọn onímọ̀ tá a ròyìn wọ̀nyí tí wọ́n ń kó lórí ayé àwọn èèyàn máa wà níbi ìparídà àìmọ́bi tí wọ́n rìn wọ́n záágú wa ní tọ́rí àwọn èèyàn wọ́n di ẹni tí ó kó lójú ọ̀nà tọ́tọ́ wọ́n dára fún ẹni ìmọ̀ọ́dì nǹkan tí àwọn èèyàn máa gbébò wọ́zọ̀ àràlìjáàl àyìmọ̀ká yóò di ìjọ gbàyíká láàrin àwọn èèyàn wọ́n kásòrò àtẹ̀lẹ̀ fitan fitina òun lókùn tí ó gba àyíká wájú lè fitan bíbí àbílẹ̀ ilmi wal ulama bílà rẹ̀ ọlọ́mọsálá ìsàánú ẹ̀rọ kọ̀ọ̀kan wa aṣíwájú wa abdullahi bin umar bin aasi kọlọ̀mbani yọnu si onítọ́ba di kẹyìn ayé inna Allaha la yaqbalu min ilma intiza ọlọ́run ò ní ká ìmọ̀ yìí wó nílẹ̀ intiza bí bàtà kẹni wó nílẹ̀ ṣùgbọ́n walakin yaqbalu li ilma bi qabdi al ulama ọlọ́run ọmọ kámọ̀ kú lórílẹ̀ ayé bi qabdi al ulama àwọn àfáà ẹ̀sìn tí wọ́n ní mẹ́sìn òlọ́lọ́wọ́ ọmọ mú wọn kú lórílẹ̀ ayé hatta ọlọ́wọ́ máa ka wọn kó díẹ̀ díẹ̀ tí òfin ní sẹ́kù ní mímọ́ ẹ̀sìn mọ́ ìtàkàgànnàṣù ro àṣà àjòhálà àwọn aláìmọ̀kan ìlókù táwọn èèyàn máa mú ní aṣáájú ọ̀sàfàṣó ìlú wọ́n máa bí wọ́n léèrè ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n ápùtàwò àwọn òdì mufti wọ́n máa ṣe fásiwá fáwọn èèyàn pé bó ṣe ríre ìgbọ́rẹ̀ ìlú láìsí nímà ọ̀dọ́lù wọ́n sọnù wọ́n lójú ọ̀nà àtọ́lọ́wọ́ wọ́n àdọ́lù wọ́n sì máa sọ àwọn èèyàn náà nù ọlọ́run mọ́tàlá ìṣe àánú ẹ̀rù kọ̀ọ̀kan wa ah, ọlọ́run bá ní ṣe gbogbo àwọn àlùfáà tó ṣe fún wa ó ṣe wọn ní usma lílẹ̀ umma min al-halal ó bí sọ tí yọ la àlùmọ́ yìí bó o níbi ìparun kọ́mọ́ ṣe wọn ní kọ́kọ́rọ́ tí ó ṣe ọ̀nà àparun fún wa yọ là wá bó o níbi fìtínà ọlá àti tóbi ọlọ́run ọba ah, ọlọ́run ولو ردوا إلى الله وإلى أولي الأمر منهم لعلمه الذين يستنبتونه منهم ولولا فضل الله عليكم ورحمته لاتبعتم الشيطان إلا قليلا ọlọ́mọ sì wà lẹ́ni tí ó máa rìn lójú ọ̀nà àánú tí ó máa rò wípé ó wà lójú ọ̀nà àmà mọ sì wà lẹ́ni tí ó máa tẹ̀lé ṣìtọ́ọ̀n tí ó rò wípé lànà tànẹ́bì òun lòun ń tẹ̀lé ọlọ́nkọ́ ṣàánú wa ọlọ́ọ̀ni gbogbo gbàjá àwọn amòrò mi lẹ́nu amúni àwọn làkàwọ́fì ọlọ́ọ̀ni gbogbo gbà tí ọ̀rọ̀ ìbẹ̀rù tàbí fàyàbalẹ̀ tó bá dé wá bá àwọn èèyàn àzá òbí yìí wọ́n máa pariwo káàkiri ọlọ́run gbogbo tó dé ó dé wá báyìí wọ́n la rújú hu ilà rasul ẹ bá dà padà lọ bá nàbì ni gbogbo tó bá ń ṣẹlẹ̀ gbogbo tó ẹ bá ronú mo fẹ́ ṣe yìí mo fẹ́ ṣe yìí ẹ dà padà sọ́dọ̀ òjíṣẹ́ bá nàbì ọ̀bá sí ma wà ilà olùlẹ̀ amri minkum àwọn onímímà nínú wọn ẹ máa dá gbogbo ọ̀rọ̀ yín padà sọ́dọ̀ wọn la alimahu ladina yastanbitunahu minhum àwọn tá a fún ní mẹ́sìn tí wọ́n mọ bá àti yọ àgbọ́yé ọ̀rọ̀ ẹ̀sìn nínú ayé alukoran nínú hadith ọlọ́run ni wọ́n dá mà ẹgbọ́rọ̀ yín lọ ma ẹgbẹ́ lọ bá wọn wọn lọ́la fọ́dún lọ́ọ́ aleikum wa rahmatu ọlọ́run ní tí ì bá ṣe ọlé ìní ọlọ́run lé lórí àti kẹ́mi láti sábà súnmọ́ ṣètọ́nà èṣù ní gbogbo yín ọba máa tẹ̀lé ìlà kọ̀lí ìlà àfi díẹ̀ nínú yín ọlọ́run àbẹ̀ nínú àánú rẹ̀ wọ́n sì wá lẹ́ni tí wọ́n máa tẹ̀lé ṣètọ́n sì wá lẹ́ni tí wọ́n máa tẹ̀lé ojú ọ̀nà rẹ̀ gbogbo ojúkọ̀nà fìtínà ọlọ́dàkùn mọ́sálá ìlà wà ń bẹ̀ ọlọ́run ṣàánú wa dúró tì wá gbogbo ọ̀nà tí a wà ojúkọ̀nà tá a wà sí lọ́nà àkẹ́ fún wa mọ́ sí lọ́nà ìyà fún wa ọlá àti tóbi rí ọlọ́run ọba ṣàánú wa sípayá gbáyà wa fún ẹ̀sìn rẹ̀ sípayá gbáyà wa fún ìbẹ̀rù rẹ̀ gbogbo olùtẹ́nu kọ̀ọ̀kan wa tá a kù sí tí ó jẹ́ ìṣesí tí ọ̀dà níwájú rẹ̀ ọlọ́run ìrẹ́lọ́ba tí ọmọ ọlọ́run rọ́jìnà ilé ìkàrọ̀ jẹ̀jẹ̀rú ìlà dáwà padà sọ́dọ̀ rẹ̀ dídà padà tó ta ọlọ́run mọ́sálá ìṣẹ́bẹ̀ ìfẹ́ni kọ̀ọ̀kan wa jimá tó ní sànkì yìí mọ́sálá fi fún wa ọlọ́run wa wa ọlọ́run àti tóbi rí ọlọ́run àtúbíọ́ èyí tó tó kù wájú tá a fẹ́ ṣe lọ́la nàìjíríà yìí ọlọ́run fún wa àfojúkéré rẹ̀ tọ́lá ló fi fojúkéré àgbà ọ̀ṣọ́ ìtọ́kàwá òtóǹkà lẹ́yọ̀ kan náà lọ́kàwá ìjẹ́gbẹ́ fìtí náà kò ní ìdí kéèyàn rẹ̀ rẹpẹtẹ o kò ní ìdí o ọlọ́run bá fẹ́ fìtí náà ẹ̀dá ọlọ́run wa bìọ́ àtúntòbí rẹ̀ àfi bìọ́ ọlọ́run máa ṣèlókùn fa aburú fún wa gbogbo ibi tí wọ́n tún ti ṣèyí sọ́pọ̀ àwọn ìpínlẹ̀ kan oní tí wọ́n lè pẹ́jù lè fáwọn náà mẹ́ ọlọ́run má jẹ́ kó táwọn èèyàn ti wà nù fìtínà ọlọ́ndàkùn bá ní ṣèdẹ̀kùn fún wa ọlọ́run bá ní ṣèdẹ̀kùn fún wa fìtínà náà ti pọ̀ púpọ̀ káàkiri àgbáyé ẹni tí wọ́n ń gbọ́ròyìn lọ́mọ wípé tiwa igán tún fúyẹ́ ó fúyẹ́ nínú táwọn èèyàn bá yí ọlọ́ndàkùn mọ́sálá ìsàánú wa ọlọ́run ṣàánú wa orílẹ̀-èdè wa méjì ọ̀dàrú àwọn tí wọ́n ń gbé lọ tí wọ́n ń darí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹni tó rú Nàìjíríà ẹnu wọn bá díẹ̀ tó kù tí ó fi sọ fún ẹlòmíì ọlọ́mọdé ọ̀dà rúmọ lọ́wọ́ ọlọ́run bàbá ni tó ọlá àti tóbi ọlọ́run èyí tí wọ́n sì tó fẹ́ kú ẹrù ẹrù jẹjẹ tí wọ́n fẹ́ dìlé lórí dákun oyin lọ́rùn o ìwọ lọba tó tó nǹkan kò sí èèyàn lè dá sí kò sí èèyàn ká ló ní gbogbo nǹkan ló ṣe ẹnìkan ló lè yí padà ní máa

ó lè lo pípa tó ṣe ń ta kọ̀sí ń tẹ́gbà ebó ló ẹni tẹ́ yìí rò pọ́ lónìí bọ́bá wọlé ó lè yé ní ẹ̀padà lọ́la kọ̀sí tí ó lè ṣe ọba yìí ní ká máa bẹ̀ òun ní ká máa pè òun náà ní ká sì máa tẹ́wọ́ sí orílẹ̀-èdè yìí ọlọ́ba ni wa ní kiri wa ọkàn wa ọlọ́ àti tóbi ọlọ́run tó nínú wa náà ti ń jáde inú wa náà ti jáde bá a ṣe rí náà ni wọ́n ríhùn bá a ṣe rí nìyẹn ẹlòmíì jáde ó tó jáde wọn ló ṣe rínú ẹlòmíì gan kò tí ronú gbówó fi ń jẹ kánsílà àdúgbò wọn ó ti ronú bó ń bá débẹ̀ ká òfò kòwó jẹ ìbá náà lájọ́ kò yìí kò tí mà láyé bí wọ́n fi ń jẹ kánsílà àdúgbò wọn èèmà bá ẹ̀dẹ́ wọn kẹ́kọ̀ọ́ mọ̀ bó wọ́n jẹ́ lọ́ba bí léèrè arébó òróró ṣe kó jẹ ní bá a ṣe rí nù bá a ṣe rí náà ni là gbogbo àwọn tí wọ́n wà lókè wọn bá a ṣe rí ni wọ́n ṣe rí bàbá ń ṣàdúrà yí padà ká ṣe fún orílẹ̀-èdè lápapọ̀ ká ṣe fún gbogbo wa òun ni nǹkan fi lè yí padà ọ̀dàrú mọ́sáàtì owó mọ́sáàtì dojúrú láàrin lè mọ́mọ́ àti ládání là ń sọ̀rọ̀ ẹni tó rú gbogbo ayé bá a ṣe rí nu kò sí fọ̀yàbálẹ̀ níbi tó ti yá rí fọ̀yàbálẹ̀ kan kò sí ń bẹ̀ mọ́ sọ́dà àwọn ẹlẹ́lẹ́ ti wá retí ẹ ẹni tí wọ́n tó tí ò ní rántí pọ́wọ́ kírun ní musulumi inú wọn sílẹ̀ lẹ́rẹ̀ tí wípé yóò tó nǹkan yóò tó ẹni tí wá mọ́sáàsì wákàtí márùn owó mọ́sáàsì ń dàrú lọ́wọ́ wákàtí márùn orí òdí ọ̀dà àbúmọ́ lọ́wọ́ sílẹ̀ bá dókè sọ́wọ́ pé nǹkan dàrú jìnà ẹnu bí tó náà ti ráàyè ní jí kó jẹun lóun náà bá bọ́ bí tó ti tẹ́jú àà tó ti lọ́ràá yọ tí ó jìnà bá ṣe rínú gbogbo wa ọlọ́run kó ṣàtúnṣe wa ọlọ́run kó ṣàánú wa ọlá àti tóbi ọlọ́run ọlọ́run má dà wá láàmú ọ̀dọ̀wọ́ kálukú wa ẹ̀jẹ̀ àgájọ máa rìn sáwọn àyè ibi tá a ti máa gbọ́rọ̀ ọlọ́run nígbẹ́ mi wá ní ìdínú kò sí fìtínà tá a kó sí lónìí ju wípé kò sí àgbọ́rọ̀ ọlọ́run gidi mọ́ àwọn àwàdà wá sí àwàdà ẹ̀fẹ̀ òun lá pàtàkì òun ní wù wá gbọ́ èyí tí wọ́n ti kí ibi tí kálukú wá kù sí tí wọ́n ti kí fún àfẹ́ gbọ́ mọ́ wá àti dágbọ́nú lé tí wọ́n tún gbé sílé ọtí tí wọ́n tún máa gbọ́ mẹ́tẹ́ ní tí mu tí ọmọ mu tí lọ àwọn tá a máa wà sínú lónìí olójẹ́ yọ́ dàrú ọdọ̀wọ́ kálukú wa já súnmọ́ níbi gbígbọ́ ní lílò tí ṣẹlẹ̀ òun là yípadà ó ti máa dé kọfẹ́ ní bẹ́ẹ̀ni ṣètọ́nù òsí lárẹ̀ ṣùgbọ́n gbọ́n bá ń sọ ní kálukú ọmọ ibi tí ẹ̀mẹ́ tí ń sọ náà máa mú tiẹ̀ wá sínú wá sílẹ̀ tí èèyàn sọ tó ní ìtí sọ náà ṣe kí ni kí n ju tiẹ̀ náà sápò lọ́kọ̀ọ̀kan pé tí mo wí ọbẹ̀ mi náà wí sawa adélé tó náà lọ kó lórí débù lónìí tí mo wí lónìí bóò lèmi náà ti ṣe tí fi túnra ní ṣe èyí náà bá ń wí èyí bá ń wí ọ̀rọ̀ lọ́nu ọ̀sẹ́ni tí ò lè tanù ọ̀sẹ́ni tí ò lè bá wí ọlọ́run gidi o ọlọ́run tọ́kan wá sí o ọlọ́run tọ́kan o ọlọ́run o gbogbo olùtẹ́nu kọ̀ọ̀kan wa náà ti jáde bí ààyè yìí ọlọ́mọdé ọba jẹ́ o máa fàánù rẹ máa fi bẹ́nu kọ̀ọ̀kan wa gbé gbogbo àwọn èèyàn wa tí wọ́n wà lẹ́yìn ojú ìbáni máa kíyèsí wọn ọlọ́mọba ni máa dáàbò bò wọn àwa náà mọ́jọ wá lẹ́nu kẹ́ o mọ́jọ wá lẹ́nu sọ rẹ o mọ́jọ wá lẹ́nu àánú rẹ o ọlá àti tóbi rẹ mọ́lẹ̀ akiri tó kẹ́ wa mọ́lẹ̀ akiri kó tó sàánú wa àyè bí ẹnì kọ̀ọ̀kan wá wà náà ló ti náà tẹ̀kẹ́ rẹ sí wa ọlá àti tóbi ọlọ́run ọlá láàyè láàyè lálá gbogbo tó ti ṣe fún àníkẹ́ mọ́jọ ọba jẹ́ ó kéré ó tóbi ní ọlọ́mọdé ọ̀dàrú àdúpẹ́ rẹ̀ àmọ́ tó ṣe fún alóore ọlọ́run dákun dáadáa rẹ̀ kù lọ́wọ́ wa ọlọ́run wa yóò ti wá tí màá tò ní mọ́tò láti mọ́ fún wa subhana rabbika rabbil izzati